Welcome to Jumokeo Odetala YouTube channel where we serve premium and unique content only. This is the voice behind the channel. Before you go further, please click the subscribe button. After watching, remember to drop a comment, click the like button, share and tell a friend about this channel. Thank you! Tanya, ṣé expect ẹ yọ ni? Ọkọ táwa lòun ta lòun. ọ̀rẹ́ mi uh, uh, ọ̀rẹ́ mi. Uh, she's my ex. yes eh? she's my ex. ah wait o ẹ kì í ṣe ọkọ àti ìyàwó. Eh? <laughs> ah mo fọ o ẹ dúró náà <laughs> wọ́n dá o gbé ex ẹ wá sílé ọkọ ẹ ẹ̀yin méjì wá ń ṣe nǹkan tí ò dáa nílé ọkọ ẹ̀ fàkàdà. ẹ jẹ́ kó bàtà mi sórí. o lè wá di méjì báyìí matrimonial thief àti material thief O lè ara tó lè ẹ̀mí. Fẹ́mi ọsàn. kí ló mi bá ẹ pé Fẹ́mi kí ni mo fẹ́ fẹ́ lára ẹ. èmi Fẹ́mi abẹ́fẹ́ ni màá máa bẹ obìnrin kan fẹ́ how wrong now. o wrong Fẹ́mi o ah. wrong. Ah. ṣé o mọ̀ pé ìmọ́lẹ̀ fúnra lára rẹ̀ we don dey pay nepa bill anyway ó right gan-an torí balógun fúnra rẹ̀ ti ń sáfógun. ilé sọmi tó ń wo yẹn don dey pay house rent. you are right success gan ti ń fèlè jam. exactly tòkun kan ti ń lọ sẹ́ńbàsì lọ gba visa. you are making sense. Ah, ah. ọlọ́run sáfẹ́jọ́gbọ̀n ti ń lọ sí kóòtù ń sìn gòkè ó ti ń wá ládàá tó wá fi gòkè kiri. can you imagine so what are we now talking about. but èmi fẹ́ mi àbẹ̀fẹ́ o láyé mi o èmi ò ní ever bẹ obìnrin kankan láíláí. fojú sùn mí. wàhálà yìí pọ̀ wàhálà yìí pọ̀ nígbà tí wọ́n rà yé dání ẹ̀ lájọba. ibo ló wá lọ. ibo ló jẹ pẹ̀lú. o ò lè lọ bẹ́ẹ̀. torí kí ni. tó bá lọ já wọn o. tó bá lọ já wọn kí ni àfẹ́ ìdẹ́ntìtì ọmọ kí n ṣe. babe babe kí nìyẹn. òun náà wọ́n wò. ṣé kò sí nǹkan kò sí anything bóyá Janet tó wà ń bẹ̀ yẹn ló fara gbá o something mo rí tó láì dàn síbi kan bẹ̀. Janet wà ń bẹ̀. ó wà ń bẹ̀. ní two a.m. kí ló ń ṣe ń bẹ̀. èmi ò mọ ó ṣàwà ó wà ń bẹ̀ yẹn ó wà ń bẹ̀ ó láì dàn síbi. ẹ bọ ìwọ jẹ́ kó o ní láti lọ. ó mà wà ń bẹ̀ lóòótọ́. ẹ ẹ ojúṣe kí ló. lóru yìí. Ah, ah, still say jo. Ah, ẹ bọ̀ kí ṣó láti tún lọ ní tiẹ̀ ni. You're safe. You're fine. Okay? Kilo de kilo kí ló to Kí lè tó ṣe wá sùn síbí báyìí? Ẹ má bínú máa. Sìsítà mi ló lé mi síta. Sìsítà ẹ lé ẹ síta? Bẹ́ẹ̀ni. Wáì kí ló sọ pé Mi ṣe kankan fún O ò bá tiẹ̀ ṣe nǹkan kan. Please come, come, let's go. gbọ̀n má gbọ̀n. má gbọ̀n okay you're safe you're fine. ọmọ nù mí. look at me look at me Janet you are safe you are fine okay má gbọ̀n. Mm-hmm. You'll be fine, okay? I'm here. It's okay. Adam, kí ló kí ni reason tí ẹ ṣe tilẹ̀kùn mọ́ Janet síta lórí as in títí the time yìí kò tí ì wọlé lọ sùn ẹ̀yin dẹ̀ wọlé ẹ lọ sùn. well as you can see the door is not locked. <sighs> but madam this is not fair. tẹ́ ẹ bá ti ẹ̀rù ti anything ẹ máa rò pé this is a girl child ṣé máa dúró risk tí ẹ expose ẹ by staying out this late as in anything ló lè ṣe. Ah, risky kò yé mi ní o ẹ jọ ṣé kìnìún fẹ́ bẹ́ jáde láti inú igbó wa nínú estate ni because the last time I checked we live in an estate àbí ẹ ti ń rí à kidnappers nínú estate yìí. amaze me. Wow. Janet, it's okay. Wally loss, anything on his share. It's okay. It's okay. Come, come. I love you. I love you, more. It's okay.

ìwà burúkú wo nìyẹn. babe láti rọra pẹ̀lú àwọn pípọ̀ yìí rẹ̀. bó ń wà bí ìzọmọ yẹn ni náà á ní tó ń fẹ́. ṣáà calm down. Hmm? Andrew kí ló lọ ṣẹ́nu kíchìn mi lórí. mo lọ jẹ́ran jẹ ni. Ah, àgbàyà <laughs> nìyẹn ọlọ́run yọ ẹ́ tí mi ì kẹ́ ẹ mọ́bẹ̀ wo ò eh. bá jẹ́ gbalálẹ̀. ẹ gbà you know I like it. tó wáyé tẹlẹgba dé yẹn dé ah, mo like ẹ bàjẹ́ sóyà ni. babe irú ẹ ti <laughs> dọ̀tí jù. irú àjọ bàjẹ́ ni. no èmi ò bàjẹ́ i'm innocent. Mm, ìdíbíà ni dẹ́ jẹ́ lọ sùn ṣé mo pé ṣé wà lọ́la. ẹ̀ẹ́ ok mm. àwa táwa níṣẹ́ ah. àwòrán ayé wa bì ẹ oh. pẹ̀lẹ́ bàbá oníṣẹ́. please don't start ó rẹ̀ mí wàá lè ti pọ̀ jù. bó ṣé wọn ganan ò rò pé wọn á wá bọ̀rọ̀ yẹn èmi nìkan nínú ilé máa kàn jókòó sílé látàárọ̀ dalẹ́ ó mọ̀ kàn. o sọ pé o máa like láti jẹ̀gbá lálẹ́. no i was joking. Ah. iṣẹ́ wà lọ́la wá ṣeré ah, èmi ti take it seriously. àwọn ah, mi ò jẹ́ gbàgbà ẹgbẹ́ mílẹ̀. máa fún ẹ lẹ́gbàjẹ́. ẹgbà báwo. seriously wàá jẹ gbà wàá jẹ gbà wàá jẹ gbà wàá jẹ gbà wàá jẹ gbà wàá jẹ gbà wàá jẹ gbà láti jẹ ẹ ó máa jẹ gbà. ok wàá fún ẹ lẹ́gbàjẹ́. èmi ò máa ti bẹ̀rẹ̀. tèmi báwo ni o ṣe wà lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà báwo ni ẹ̀yin tèmi ṣe wà dáadáa ẹ mo mọ̀ pé ẹ ti máa máa retí pé gèlè wo ni mo tún fẹ́ wá kọ́ yín lénìí but mi ò ní kọ́ yín gèlè o <laughs> ẹ ń wọ́n náà pé kí ni mo wá fẹ́ kọ́ yín tí màá kọ́ yín gèlè well mo fẹ́ gbé àrà ọ̀tọ̀ wá this time around so scarves àwọn scarves kọjú sọ́kọ àwọn scarves shopping scarf àwọn scarves tó jẹ́ pé ó máa wà trendy as you can see I have different colours of materials here oríṣiríṣi mo dẹ̀ ṣúọ̀ pé bẹ́yìn náà ṣe ní nílé lélẹ̀ tẹ́ẹ̀tì ẹ̀ mọ̀ pé oríṣiríṣi ara lẹ lè fi àwọn scarves dà yes tó yàtọ̀ sí kẹkàn so kẹjá méjì ẹ̀hẹ́n sí àwọn nǹkan tí mo fẹ́ wá kọ́ nínú. Shall we? Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀. Ìdí ìṣá. Títí bẹ̀rẹ̀. Ó ti interrupt fídíò yìí báyìí, ó ti jẹ́ kí n stop ẹ̀. Màá ṣe ti bẹ̀rẹ̀. Ọlọ́run máa yẹ kó lu ọmọ ìpa. Ó máa yẹ lu pa níjọ́ kan. Ah! kó gbáriwo ẹ̀ lọ. a tún bẹ̀rẹ̀ again. okay ṣé kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀yin tèmi again? ẹ ṣe bí kì í sẹ́yìn. ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ ṣe wà okay so mo tún ti dé o ẹ̀yin tèmi ẹ máa máa wò pé kí ni mo gbé wá fún yín this time around ẹ wò pé ṣé mo fẹ́ gbé gèlè kọ ẹ̀gbẹ́ sọ́kọ ni no actually scarves ni mo fẹ́ kọ́ yín ní èmi. Babe Pele. Yeah. Babe, I have a good news for you. What's that? Kí ni kò yé mi? O rí ní fídíò tí mo post láàárọ̀ yìí mo ti sáré ní fifty views. wow ah, ah. that's lovely o oh, fifty views. Eh? Ah. Yes, yes <laughs> a oh, big girl. <laughs> Eh, eh, èmi náà ti èmi náà ti bẹ̀rẹ̀ sí máa gather fans nìyẹn o ah ah mo dẹ̀ ń suspect pé eléyìí máa beat highest viewed video me. Hmm. o mọ̀ pé seventy views nìyẹn I know they hmm. take the. Um, a little less than six months kí n build a débẹ̀ yẹn but eléyìí within twenty kini mo ten so twelve hours nǹkan tí mo post láàárọ̀ ó ti ní fifty views why imagine nǹkan tó máa ṣẹlẹ̀ in the next one week èmi náà ti celebrity bọ̀ díẹ̀ díẹ̀ nìyẹn o baby hmm? start respecting me má ṣe àbí o uh-uh. celebrity the making ló ń uh-uh. wò yìí o. Uh-uh. Ah. anyways <clears throat> branch manager in the making No ni wọ́n Yes, sir. Read. Branch manager. Watch this, to English? Um, you know that Mr. Larry to wà ní Papa branch wa. Mm-hmm. Mo gbọ́ kó fẹ́ jápa. To bá dẹ̀ ti jápa báyìí, post ẹ̀ máa wà vacant. If they máa apply. And ó ti ṣú ọ̀jọ̀ wọn máa mú mi ni. Mo bá di branch manager. Gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ gẹ́gẹ́ that's my <laughs> G. Eh, eh. eh. Eh, eh. so, so, so, so, so, branch manager in the making. Why don't I put some respect? No. So, so uh-huh. celebrity in the making. Uh-huh. My wife is sí um celebrity ìyàwó bank manager. That, that's why we tún ṣe ṣiṣẹ́ uh, night, day and everything It's just for to get this posted. Don't worry, to pay off. What you get there already? My best sí fi sínú because me I even like the title celebrity ìyàwó bank manager <laughs> how does it sound. <laughs> ṣé ṣé àwọn oye i'll freshen up now. jẹ́ kí n wọ kitchen. Janet. Ma? Ah, ojú òkú kalẹ̀ sí bíbáyìí ó ṣí ẹyin ti tv títí tó ń jẹ tó gbé kaná tí gbogbo ẹ̀ fi jóná tán mà prógámù yẹn náà ni mo wo torí mo ń pẹ́ bá ń bí mi pé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tẹ́ bá dé. mo rò kórìí ẹ dàrú mo rò kórìí ẹ ti yí máa bèrè lọ́wọ́ ẹ pé kí ló ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dùn gbogbo oúnjẹ ṣe jóná nulẹ̀. ẹ mọ̀ pé ijó yẹn tí mi ò wò tẹ́ ẹ̀ sí ni ìgbà tẹ́ wá dé ẹ mọ̀ kó tẹ́ ṣe fún mi níjọ́ yẹn mo jẹ́ wọ́n. mo nígbẹ̀yìn. bó kí ló fẹ́ yìí náà right láti lomo lomo. she's your sister for goodness sake. àfihàn ṣàlàyé fún mi ní ọ̀gbìn sísà mi. Ah! ọmọbìnrin ṣọ́ igbá ẹ̀ o ṣọ́ igbá ẹ̀ bí tó fẹ́ lẹ́kọ̀ọ́ ṣọ̀ṣọ́ ló máa ṣọ́ o kò mind business ẹ̀. woman ẹ mọ̀ pé mi náà ti máa ń wọ̀n yín tipẹ́ please let this be the last time tí ẹ tún máa sọ pé ẹ lu Otherwise, hmm. otherwise. otherwise what? máa report ni máa make sure pé mo report yín wọ́n dẹ̀ arrest yín. arrest yín. Yes. What I mean? Yes, I'll go out because inú lẹ́yìn lẹ wà. But ẹ má try it. My friend, get out of my house. Ní kíni? Kíni? Ní kíni? Miss Koi Koi. Kíni? Ah! Ah! Ah! ah Mama ti ah! Ẹjọ́ ẹjọ́ mami lé tẹ́lẹ̀ wọn lọ. Ó pa ẹ́. ọ̀rọ̀ ilé ayé ìtọ́jú sú mi o kí ló dé tí àwọn èèyàn máa ń fi ayé ní ara wa lára kí lè tí a máa ń fayé ní ọmọlàkejì wa lára I don't get èèyàn á dẹ̀ wo ọmọlàkejì ẹ̀ á dẹ̀ dédé bẹ̀rẹ̀ sí máa abuse ẹ̀ I'm talking about physical abuse kí èèyàn mọ́ ọmọlàkejì kó dẹ̀ bẹ̀rẹ̀ sí máa lù lù láàárọ̀ lù lọ́sàn-án lù lálẹ́ for what all because ó wà helpless ẹni tó tún jẹ́ ẹ̀jẹ̀ nìyẹn o ẹ̀jẹ̀ èèyàn kéèyàn dẹ̀ máa fìyà jẹ kínú ẹ̀ máa dùn all because wọ́n fi sọ́dọ̀ ẹ̀ láti máa tọ́jú ẹ̀ all because àwọn parent yín ò sí láyé mọ́ ó wá wà lọ́dọ̀ ẹ̀ ó wá fi pé o lè máa fi ṣe nǹkan tó wù ẹ́ i mean nǹkan tí mo fojú mi rí nǹkan tó súnmọ́ mi ni nǹkan tí mò ń sọ yìí o kí lẹ̀yin èèyàn fi o àti ṣé ti experience irú nǹkan tí mò ń sọ yìí rí in a case like this kí ni kí ni nǹkan tẹ̀yin ṣe ṣé ẹ jókòó ẹ̀ ń wò ni àbí ẹ sọ̀rọ̀ please i'm actually confused because nǹkan tí mò ń sọ yìí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ nínú ilé mi báyìí ni and i can't keep calm mi ò mọ̀ bóyá yìí ń dákẹ́ o but i cannot keep calm because the next time tí rẹ̀ bá tún ṣẹlẹ̀ èmi máa sọ̀rọ̀ o mo máa sọ̀rọ̀ what do you think. thank you. dé kí ló ṣẹlẹ̀ máa post ẹ jẹ́ kí n gbọ́ nǹkan táwọn èèyàn tiẹ̀ máa sọ. Ah, ah. Ah. it's not done it's not done you don't do such. ríran dẹ́ wàá wá ẹ̀ ọ́pẹ́lẹ̀sì wá mi pé kò kò sọmọ lọ́mọ di ẹran ọ̀yà. people are just wicked they are wicked. ṣẹlẹ̀ mo ti wà lẹ́nu ọ̀nà for some time. Ah. ṣé o ṣe. ó ah, as in mi ti ẹ̀ understand borun ṣe déédéé gbé mi lọ ah. ibi tí mo kàn jókòó sí mo kàn jókòó sórí bẹ́ẹ̀dì ni o mi ti ẹ̀ lè explain bí mo ṣe sùn lọ síbẹ̀. pẹ̀lẹ́ hmm. mo understand uh, I had a long day myself ó rẹ̀ mí gan seriously. Mm. Uh, yeah. Bella baby. Okay. okay, so Jackie Bear gets omi tútù. No, your favorite <laughs> juice ah, juice eh, chill eh, juice eh, ah má fọ fóònù mi jọ. yẹ ọ ní fóònù yóò tẹ débi fóònù ẹ gan tẹ́lẹ̀ oh man i'm tired. Yeah. Kú mo bọ́ mi dáhùn. Kí ló ṣẹlẹ̀? What's that? It's a lie. It's a lie. It's a lie. It's a lie. Baby, baby, are you seeing what I'm seeing? Yeah, yeah. My whole video, me video, me 10,205 views. 10,205 views. Ah, má sọ fún mi pé kí. Gbogbo lẹ́lẹ̀ ìgbòho ti fọ́ sílẹ̀. Wọ́n fi gbogbo fọ́ sílẹ̀. Everything is about to be a celebration actually mo ti di celebrity now. actually kì í ṣọ̀rọ̀ gẹ́lẹ́ ni mo sọ okay um, this afternoon ìgbà tí mo jáde tí mò ń wọlé bọ̀ ah. mo wá rí níbọ̀ wá tó máa na àbúrò ẹ̀ tó tún ṣe the usual. oh ó tún ṣe bẹ́ẹ̀ lẹ́nu. exactly wow. so i was very angry i walked up to her and mo dẹ̀ sọ fún mo sọ fún pé kó má try ẹ̀ mọ́ pé the next time tó má tún try ẹ̀ èmi máa lọ report wọn ni. yeah mo ní láti caution wọn so and when i got in omo <tsk> mi mo ṣe mo ṣe ń bọ̀ ṣá mo kàn sọ̀rọ̀ lórí ẹ̀ pé abuse and things like that ni pé káwọn èèyàn má máa ṣe o kí ni views àwọn èèyàn kí ni opinion àwọn èèyàn look at it mo tún ní three hundred views ah no no no no comment wo, wo comment wo comment ten thousand two hundred and five views three hundred comments celebrity lọmọ baby i can't keep calm i See, cannot keep eh, calm. keep calm it's good for you this is good for you. But okay. ọ̀rọ̀ tó sọ yìí you have to be careful. ti pé o ti tẹ́tí wọn pẹ̀lú ọlọ́pàá yìí I don't think it's a good idea at all. Bibi. Eh, eh, see, I would prefer everybody to be on their lane. Káwọn wà ní títí wọn, káwọn náà dẹ́ra wà ní lane wa, kò sí wàhálà ń bẹ. No, baby. A lè kàn wá on our own. This is Lekki pride, community lifestyle and live. You don't get? I have to be my neighbor's keeper. Okay. Yeah. Okay, just imagine pé òdèdè jáde àbí o lọ síbi iṣẹ́ o kàn dé o kàn gbọ́ pé o ti lu girl yẹn pa how would you feel no you would actually don't say so you would feel bad knowing pé o ní nǹkan tó lè ṣe láti fi prevent situation yẹn. ah ni wa okay no no no it's okay baby wo let's just talk about this is this real am I dreaming am I dreaming no this is not a dream this is real this is real baby this is real this is this is real wákà kọ́mẹ̀tì àwọn èèyàn lè ní yes i can relate it is true good topic people rarely talk about this it's good you are talking about it i'm trending baby bí o ṣe ń describe me ten ah to all to increase all to increase let me see still counting i'm so related for oye check out your walking chin baby i can't get over this sorry sorry. Gelin. Ma. Kí lélẹ̀? Mi mọ̀ mi mọ̀ mọ̀. O mọ̀ mọ̀. Àwo mélòó ló fọ́kalẹ̀ yìí? Mẹ́rin péré ló lẹ́yìn mẹ́rin ni. Mẹ́rin ni péré. Mẹ́rin tọ́tọ́tọ́ ni pere. Láàárọ̀ yìí, o fọ́ àwo mẹ́fà. Ọ̀sán yìí, o tún ti fọ́ mẹ́rin. O wá ní péré ilé mi di ẹ̀mọ́ mi mọ mọ́ nípa ilé rárá. o mọ mọ nípa ilé ṣùgbọ́n mọ mọ nípa tàárọ̀. olórí mi mi mọ mọ. bọ́ mọ mọ nípa tàárọ̀. ó yà láwọn mi lórí. Mami ẹjọ́! Mami ẹjọ́! ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì rẹ̀ o tọ́jú rẹ̀ so I'm Janet rẹ̀ o. Janet say hi ẹ̀yin fáǹtì so ibi báyìí ni Janet mama gbé mi sí. since the abusive sister ṣì wà ní àtìmọ́lé. so Janet ṣó láìkí bíbá ó láìkí dáadáa right. ẹ má bínú pé Janet ò tí ì máa sọ̀rọ̀ dáadáa ẹ mọ̀ ìbẹ̀rù wà lára ẹ̀ gan-an nǹkan tó kọ̀ sẹ̀ nìyẹn um, but she will get over it with me definitely inú mi dùn láti gba Janet sílẹ̀ because she is going to be my sister ó máa ń dùn mí gan fún mi tiẹ̀ ní àbúrò obìnrin kankan so Janet is my new sister Janet this is our living area she like it so ibi báyìí láti máa máa ṣeré tàti máa máa gbádùn tó jẹ́ pé a máa máa wo TV a máa jókòó sórí chair wọ àwọn throw pillows ṣe láìpọ́n. Like You like it right ṣo like our colors, yìí or is there any um, colour to miss. wow red ni favorite color. and can you see a match made in heaven red náà favorite color, colour You know, sherry sherry party john blend oya oh, yeah. janet come around come around this is the dining area um, mo ti set ẹ mo get everything ready this is jollof rice this is um, fried meat um, then me, mọ̀ or like african dishes àbí bóyá jollof èmi iṣẹ́ àmọ́ nǹkan tó fẹ́ um, torí ẹ̀ ló jẹ́ kí n whichever your preference is um, ṣo like any of this tó like ẹ̀ má worry. so that means i guess, right ọkàn mi náà dẹ̀ ń sọ bẹ́ẹ̀ o mo ní feeling pé jollof rice ló máa jẹ́ favourite food eh? and i got it right so that means pé ẹ máa máa rí mi tí mo máa máa jẹ jollof rice gan nínú ilé from now ẹ má blame mi tó bá jẹ́ pé láàárọ̀ mo post pé mo jẹ jollof rice jollof rice as breakfast lunch and dinner it is because Janet loves jollof rice so automatically O ti di Favorite food tèmi náà um, so um, um, this is the kitchen ibi báyìí mo ti ṣe oúnjẹ tí mo serve ẹ̀ ṣe ti rí yes ma ṣorí kó ní ìtàn yeah under a very good hygienic condition mo ti ṣe oúnjẹ so um, I enjoy it so let me take you to your bedroom come with us I'm I'm padà bọ̀ wá jẹ oúnjẹ oh, let's go let's go to the bedroom. done. Hello? My latest trendy celebrity in town. Ọmọ tó jọmọ lọ. Ọmọ tó ń sọ lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ ó ga jù. How far now, Dan? Babe, I do, I do. Mo kàn rí pọ̀rọ̀ ẹ̀ ń sọ ń gbúrú mo kàn ní. Ah, jẹ́ wojú fóònù jẹ́ kí n gbóhùn ẹ̀. Ọ̀ ah, ò ṣe ṣíṣàwà pa. Ah, àròwó cash out báyìí wọn nìkan ló ń cash out gbogbo owó youtube báyìí wọn ló ń jẹ. owó youtube èwo lówó youtube. ṣé o fẹ́ sọ fún mi pé o ti monetize account ẹ ni. monetize èmi ò máa ní interest nínú gbogbo yẹn. Ah, kí ló ń sọ yìí má máa sọ bẹ́ẹ̀ mọ́ ibi tó wà gangan nìyẹn. Ah, ibi tó ti mẹ́kọ̀ owó nìyẹn. Ah, ok ok ok ọmọ nǹkan tó máa ṣẹlẹ̀ jẹ́ kí n jíwárí ẹ láàárọ̀ làǹgbà yẹn màá bẹ monetize account ẹ. ok. ee ilé fún <laughs> ọmọ tó ń sọ tí wọn sọ tán. dan ẹnu ẹ ti dùn. all right see you tomorrow. all bye. yeah bye. Mr Femi Mr Femi mo ti máa ń sọ fún yín pé kẹ́rin máa pè mí coach mọ́ I'm a fitness instructor. lẹ́yìn mi máa ń pè kó tí bá ti pè yín ní coach nìyẹn ni máa ń prefer jù torí mo mọ bẹ́ẹ̀ ṣe máa ń coach àwọn ọmọ. oh it's good it's so good it's so good to see you again. gọ́dà. Mr Femi Mr Femi. coach kí ló dé. ìyàwó mi rè this is my wife. wife mi ni Fatima ẹ rí bó ṣe rí fati fati. ẹ wo wife tọ̀dọ̀ tí yín ẹ wo tèmi. Oh, baby, baby, a beautiful lady. You got you waiting in my mind. Don't You can just look around. We have different styles in your size. If you need the dress urgently, you can just look around for any other dress. Ah. This particular one is not your size. What are you trying to say? Mo mọ nǹkan mo fẹ́ now. Ṣé bá ṣe mo rí lára ọ̀rẹ́ mi lélẹ̀ lórí Instagram? Mo dẹ̀ mọ̀ kébí báyìí ta. Fatima! What is your problem? Kini ni nǹkan tó ṣe ẹ́ náà? Ọmọ yìí tẹ̀ tó ti fi wà ń bí tó ń dílé mi síbi. Ah, ah. Tó dàbí ó dàbí àkàrà sàárà. Ó wà bẹ́ẹ̀ yẹn orí gbẹdẹ̀mù bí nǹkan tí wọ́n ti dànù ó dàbí lélẹ̀ ah! bẹ́ẹ̀ ni gbogbo àyà ń dànù tó ń fọwọ́ kó táyà ń dànù tó ń fọwọ́ kó bí ẹni torí ẹ̀ ti dàrú bí ẹni torí ẹ̀ ò pé. stop it shut it. ẹ̀gbọ́n ẹ fún mi ní fóònù give me your phone. ẹ ṣe gan ni sáà. <coughs> báwo ni woman ṣe jẹ́ sí yín. ìyàwó mi ni. ẹ wo dáadáa o. bẹ́ẹ̀ ìyàwó mi. tẹ́ ẹ fẹ́ sílé. ṣe mọ máa nìyẹn. mo mọ o ti fẹ́ ìyàwó mi rí ex ìyàwó mi. <laughs> past participle ex ìyàwó yín wọ́n ti fẹ́ra rí ǹjẹ́ yín mọ̀ pé wọ́n ti fẹ́ra rí tẹ̀rọ ká ní past tense ni it is still present tense continuous tense future tense ṣé mọ̀ pé wọ́n ṣe ń ra wọn wọ́n ṣe fàkànà kí ara wọn. àlàyé. ọ̀dẹ̀ sọ̀rọ̀ gbogbo gbogbo accession Deny it now. It's okay. Ẹ farabalẹ̀. Bóòtọ́ ni. <coughs> Actually. Lee. <coughs> Nice introduction. It's a pleasure meeting you. I just came èmi náà introduce Sarah. mi sí yín báyìí. Nígbà tẹ́yìn ti mọ́ra yín tán. Ṣeré mi tẹ́ ń iṣẹ́ olè lèmi ń ṣe mo kàwé díẹ̀ àti jẹ àti mu tí ò ti jọra wọn ló jẹ́ kí n máa wọ́gbọ́n dá sí pé kí n gbà lọ́wọ́ èyí tó ní tó pọ̀ as in give and take lọ́yọ̀ orí ayé no room for stinginess àmọ́ ẹ̀gbọ́n ọlọ́run fi mí ṣe sábàbí yín lálẹ́ yìí èmi ni áńgẹ́lì tọ́lọ́run rán sí yín lálẹ́ yìí torí tí iṣẹ́ ò bá gbé mi débi ẹ̀yin ò ní mọ̀ pé ẹranko ńlá búburú yìí ó ń wá iṣu yín jẹ lẹ́yìn ó ń mú ìyàwó yín mọ́lé nígbà tẹ́yìn ò bá sí mi ní ó ti sọ ìyàwó yín di kíráàkà ó ń kíráàkì ẹ̀ ó fà kànáàkì ẹ̀. gbogbo eléyìí necessary. ṣé o bẹ́ẹ̀ kì í fìbọn waste yẹn ni ah ṣé ìwò kan ni mo bẹ́ẹ̀ méjì bá ti mo wọlé yìí tẹ́ ń wòtòwòtò ara yín tẹ́ ń fà kànáàkì ara yín ara yé ìyàwó yín gbádùn David yín ju Gòláyà ti tẹ̀yìn lọ. bàbá ẹ̀gbọ́n ṣe ń gbọ́ mi èmi ni màláìkà tọ́lọ́run fi ṣe sábà bìyín lálẹ́ wọ́n máa ń sọ pé ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ mọ̀ bóyá báíbù ló mi mọ̀ ètò sọ ń bẹ̀ òní lọ́jọ́ ti tèmi iṣẹ́ ọlọ́run lèmi wá ṣe ń bí mo lè ti jíṣẹ́ tọ́lọ́run rán mi. so done. mo ti bẹ monetize account ẹ nǹkan tó kú báyìí ni pé kò bẹ̀rẹ̀ sí ní máa cash out. wait wait o mean pé wọ́n máa máa bẹ̀rẹ̀ sí ní máa sanwó fún mi báyìí. yes na <laughs> ṣé ìwọ mọ ẹgbẹ́ ibi tó wà gangan gan nìyẹn. wow. ìdí ẹ̀ ni mo ṣe sọ fún ẹ pé you need me in your life. kí ló mean by that. mi ò mean anything nǹkan tí mò ń sọ fún ẹ ni pé bí kọ́ńtẹ́ǹtì ẹ̀ yìí ṣe máa máa powó wọlé. ẹ ó yà náà èmi ti rẹ́dí o. ok now ọmọ kọta máa ṣe ń sìn a ní láti ṣe fídíò tó máa trend tó máa attract àwọn viewers because adẹ gbọ́dọ̀ ṣe kíákíá kó ṣe tó parí kó tó di pé wọ́n sanwó. yeah. yeah now i don't dey ready now. okay um, ọmọ yẹn kọ́ ọmọ yẹn jáde ṣáà mi pọ̀ ń gbọ̀ngàn jókà ọlọ́wọ́ àti ẹ̀ dàbí ara àti bọ́ǹpù ni tó mọ́ra yín lọ́wọ́ èmi gọ́dẹ̀ tí wàá ní àwọn àìdíà kan fún tó yẹ pé ta bẹ́bẹ̀ ní jù báyìí á dàbí Janet <laughs> Janet yes, mama. where are you. mama jẹ jẹ jẹ for Janet. Eh? fine. ok ṣo lè jó. bẹ́ẹ̀ ni sà. Ah, àmì ṣé o lè jó dáadáa of course yes sir. ṣàtún fẹ́ jó ni. ah ó máa wo mí tiẹ̀ mi sọ pé ṣo lè jó nìkan ṣo lè jó dáadáa ni mò ń béèrè. bẹ́ẹ̀ni sà. ẹ ẹ ok sori wa ti mama ẹ sìn ẹ máa ṣe dance competition to you and your mama it will be dancing between gen z and millennial right. yes ẹ ẹ yóò ya fún mi fún mi fún mi fún mi. Eh, eh. gen z body. ah. millennial body represent. gay, gay. sọ ló yé mi sá ìyá nítorí ẹ̀ gan lèmi gan ṣe relent and I promise to continue to be hardworking and and and I will keep a scandal uh, free record alright sir mo máa drop application yẹn tí ilẹ̀ bá ti mọ́ lọ́la ẹ ṣé gan sir alright sir. Ah, hey. Finally, applying for the post of branch manager. Wow!

ṣé Janet nìkan lórí èmi ń kọ́. Ah, ah. ṣé fẹ́ máa price gàrí ni you are the best dancer all over the world undisputed unchallenged. ṣe ṣe ah, hype man mi gídẹ. <laughs> that's my baby this is rotalo abayin record gbogbo video. ẹ dan ni ó wá bá mi set up YouTube channel mi kí n lè monetize ẹ so èmi náà máa máa make owó nísìn. dẹ̀ níṣòro dan ṣé kìí ṣe excel ló ń jẹ́ dan. Hmm, òun ni ó dẹ̀ wà very helpful gan-an dad wá sínú ilé ìgbà tí mi ò sí ara o irú rubbish wo nìyẹn no mi ò like ẹ mi ò like ọ̀rọ̀ wo ló ń sọ tí ò dùn lẹ́nu ẹ̀. Uh-uh, kò lè tó yẹn náà. ó le jù bẹ́ẹ̀ lọ ha you know i don't hide my feelings mi ò like bọ̀bọ̀ yẹn rárá and i don't want you to have anything to do with it mi ò dẹ̀ fẹ́ bọ̀bọ̀ yẹn pẹ̀lú ìwọ náà kó dúró sórí ilé yẹn and i want it to remain like that. it's okay darling mm, kò létò yẹn since tó ti jẹ́ pé nǹkan tó fẹ́ nìyẹn. yes ah oh baby o ń jowú o ń jowú o ń jowú. jẹ́ kí n jowú ṣòro pé easy láti fẹ́ pretty, sexy, fantabulous, fantastic, gorgeous, stainless, spotless wife like you. I'm um, no way, baby. Ó ti gbàgbé láti fi the most important adjective qualify me. What's that? A celebrity wife, a star wife. Okay. It's not easy to have a celebrity star sexy wife, you know. Easy. Make a run Make a run now. Don't bend down, don't bend down. Ah, ìyàwó mi. Ah, Kami. Ah, rí mo máa lù ẹ́. Máa lù ẹ́. Mo ti máa wé lùjẹ́. So message tí wọ́n send mi lélẹ̀, kí ló mi? Gbogbo owó tó ti make so far lórí content ẹ̀ náà send sí ẹ yìí kò kàn máa cash out ló kù báyìí. ẹ Dan are you saying that wọ́n máa sanwó ìfún mi báyìí in <laughs> dollars. gbogbo owó tó ń wo yẹn wọ ló ní. ah Dan <laughs> lórí ipa kan ń ṣeré akọ̀hún ṣẹ́gá freestyle lásán olódi dollars báyìí. that is it wọ́n dẹ̀ ti sọ fún bẹ́ẹ̀ ni pé kò create more content so àwọn yẹn máa fi lè máa wo videos ẹ̀ dáadáa. Ah! <laughs> ó dàbí àlàníṣà ó mọ nǹkan ó mọ nǹkan ó mọ nǹkan tó bá ti jẹ́ kọ́ńtẹ́ǹtì ni èmi ti rẹ́dì báyìí èmi ti rẹ́dì báyìí òun mo ṣe ń sọ fún yín pé ó dé jọ jẹ́ n sáré post videos tí mo fi hàn yẹn tí mo sọ mm. fún yín pé mo ṣe. o mọ pé kò lọ fún general audience ẹ ni ó dẹ̀ máa reduce owó tó ń gbà lórí kọ́ńtẹ́ǹtì ẹ. Hmm. ó sì yé mi ah but YouTube yìí dùn o eh, ah, ìyẹn sọ́bọ̀ mo ṣe máa wo èmi fẹ́ máa mẹ́ẹ̀kọ́ owó tó pọ̀ dáadáa o mo fẹ́ máa mẹ́ẹ̀kọ́ owó tó pọ̀. díẹ̀ díẹ̀ náà ni ah, ah come on má fast jù náà. Eh. ok o mọ nǹkan tá a máa ṣe ń sìn jẹ́ kẹ́mi kúkú máa wá kí wọ́n direct àwọn videos ẹ̀ to ah. get the right content. Ah. Mm, mm, dandan eh, ó yá fẹ́ jẹ́wọ́ mi tán wo èmi ò lówó directing oh. Okay, anyway anyway my wọrí nípa directing gbà i will do that for you for free. ó yá náà jẹ́ ká bẹ̀rẹ̀ sí máa create kan. Ah ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ based on pé ọwọ́ tọkọ mi ń gbé wá yẹn màá bẹ̀rẹ̀ sí máa fojú sílẹ̀ láti wo àwọn ibi tá bẹ̀rẹ̀ sí máa record àwọn content wa. what are you saying kò lè work now reality lifestyle show ni nǹkan tó ń ṣe ó dẹ̀ gbọ́dọ̀ deviate kúrò lórí ẹ̀ gbogbo nǹkan tó gbọ́dọ̀ máa ṣe gbogbo activities ẹ gbọ́dọ̀ remain nínú ilé yẹn wà tọmọ yẹn gbogbo nǹkan tẹ́ bá máa ṣe nínú ilé yẹn ló gbọ́dọ̀ jẹ́. Ah, that's true wo má dọ́kọ́ mi lóhùn jàre ó ti mọ nǹkan tó máa ṣẹlẹ̀ a máa máa ṣe náà ni inú ilé yẹn náà dẹ̀ la máa máa ṣe ọkọ mi ò ní wàhálà ó kàn ṣáfẹ́ ṣe bẹ́ẹ̀ mi ni mo lọ sọ̀rọ̀ jù tí mo lọ mention pé o wá sínú ilé fún time tó bá ti lọ síbi iṣẹ́ òun la máa máa ṣe videos so make sure pé tó bá ti lọ ìrìn ẹ̀ ṣe calculate na he's a banker so tó bá ti lọ ìwọ wà wá then wà ti make sure pé a ní enough content kó tó di pé òun máa máa bọ̀ wàá dẹ̀ ti lọ. simple ó ti tán ó ti tán owó yìí ti dùn bàjẹ́ ìtẹ̀dé o ìtẹ̀dé o ìtẹ̀dé o <laughs> wọ́n máa fi content pa wọ́n wọ́n á rí ìran wò dọ́là lórí pé mo kàn ń freestyle as ìfàgbọ́ <laughs> ewa yìí gan ah ìbábọ̀ ìwọ ló wà ń bíbá mi lè rékọ̀dẹ̀ ìwọ kì í ṣe content ìwọ kì í ṣe content. What surprise then? I know today is not your birthday. Uh, but mo fẹ́ kó mọ̀ pé kì ṣe ọjọ́ birthdays èèyàn nìkan ló máa celebrate èèyàn. Yes, ma. Yes. So this is a token of my love. To tell you you are very special. You are beautiful. You are adorable and I love you. I love you more. Thank you. wow. ṣé lè yóò wá pọ̀ jù báyìí. no no Janet pọ̀ jù kẹ́ kò sí nǹkan kan tó pọ̀ fún ẹ. this is huge. Janet kò pọ̀ jù fún ẹ. o mọ̀ pé obìnrin ni ẹ́ and mo dẹ̀ mọ̀ pé oríṣiríṣi nǹkan ni àwọn ọkùnrin máa fi entice obìnrin ìgbà míì nǹkan tí ò tó nǹkan but because kì í ṣe nǹkan téèyàn ń rí ní immediate um, surrounding èèyàn àwa jẹ́ bàbàrà lójú èèyàn so mo fẹ́ kó ṣe something good with your life. Um, mo wá ń rò ó pé màá fẹ́ kó decide fúnra rẹ̀ nǹkan tó fẹ́ ṣe ṣó máa fẹ́ láti kọ́ iṣẹ́ ni àbí o fẹ́ lọ sí school tó bá fẹ́ kọ́ handiwork o lè wo nǹkan tó bá ní interest sí bóyá fashion designing bóyá o fẹ́ jẹ́ makeup artist just anything think of it there is no limit don't set a limitation for yourself so ro nǹkan tó bá wù ẹ́ gangan èwo ló wọ̀n ẹ̀. I would like to go back to school. School! Ah! Janet just made the right choice. Janet, come, come, come, come. Oh, thank you, ma. Honestly thank speaking, you, honestly, nǹkan tó sọ yìí, nǹkan tó mú èmi gangan kò ṣe yẹn. But mi ò fẹ́ force sí ẹ lọ́rùn. So I'm so happy to hear that. So Janet, tell me, ṣé private university ló máa fẹ́ lọ ni àbí federal state university? Which one? Eh, why university she mi lọ. ìwé ètò ṣe wá ń ṣe it's a problem it's not a problem it's done. Oh, thank you. yes it's done it's done. <laughs> thank you. yes so Janet will be going back to school. wow Janet will be going back to school. hey guys let me say a big thank to her uh, thank you Z. you're welcome darling. you're the best. Hey, hey, hey. um so ṣo unbox. o fẹ́ ka owó ẹ̀ àbí ṣé o máa kà á nísìnyí àbí later ṣé ẹ̀ ń rí owó tí ẹ̀ ń rówó ẹ̀ Jasne. Ja. Har. Thanks. You're welcome, sir. Báwo ló ṣe mọ̀ pé mo fẹ́ mu juice? Ah, ti notice pé tẹ bá ti dé láti juice dẹ̀ man, kàn. That's very smart of you. Kò ṣe yọ. Janet smart girl and is a very fast learner. Woman, máa ń pay attention to details náà bó ṣe ń wo yeah, notice. You're doing well. Even that video I posted, you really did well there. Eh? Thank you, sir. Oh, my, try it, girl. Yeah. Keep it up, eh? <laughs> but uh, hello, I recorded. Um, actually, àwa náà la record. Oh. Hmm. A kàn hang phone yẹn ni. Very cut on something. Oh, need bobo yẹn. And it came out nice. It came out very nice. Yes, yeah. yeah nǹkan tó tiẹ̀ máa tàjù ni pé à ń and we have to keep training. yeah, yeah that's what's up. <laughs> wọ́n jẹ́ lọ́jọ́ tí oúnjẹ fọkàn mi ó yá ó yá wọ́n tún tún lọ. ebi tẹ̀ ń parí. má wọrí oúnjẹ máa rẹ́ dì sí. it's beyond the juice. <laughs> the real <laughs> juice. Uh, huh. let me get something to eat too. ṣìnà dan kí ló kọlù ẹ kí ló kó sí ẹ lórí mo kí ni gbogbo rọ́bìṣì oṣù máa jáwọ́ nu yàrá mi bẹ́ẹ̀ kí ló tájú síbẹ̀ tó wá mú. bẹ́ẹ̀ calm down na kò létò yìí. kò létò bẹ́ẹ̀ kí ló mi bàá pé kò létò bẹ́ẹ̀ o ṣàmù pòsíṣàn tó ti bá mi. àti kí ló wọ expect kí ló fa kí ló kí ló fa whatever tó bá ń rò. calm down na o ti bínú tó yẹn kò létò yẹn na. kò létò yẹn ìwọ ń sọ fún mi pé kò lè tó yẹn tó mọ position tó ti bá mi what, what were you even trying to do kí ni intention ẹ. even at that kì í ṣáà kì í ṣe nǹkan tí mi ò tí ì rí <laughs> once débẹ̀ is never débẹ̀. you are very stupid for that statement ẹ máa gbọ́ idiot now idiot ni guy yìí now èmi rò pé ó ti máa dàgbà ó ti máa gbọ́n ni mi ì mọ̀ pé ọpọlọ ọpọlọ àròbó ló ṣì máa wà lórí ẹ̀ can you imagine at this stage of your life nǹkan tó ṣe ń bá kiri nìyẹn you are so shameless and stupid you know what o ti jẹ́wọ́ irú èèyàn tó jẹ́ fún mi this will be the last time tó máa wá sínú bíbá mi ò fẹ́ rí ẹ mọ́ get out. ó ṣe bínú má ah. bínú ìwọ náà mọ̀ pé o ò lè fi mi sílẹ̀ ah, má jẹ́ kí personal issue ta kan ní ìdá business wà láàrin wa rí náà. business bí business wo lèmi àti ẹ dàpọ̀. business wa náà look hmm. ìwọ náà mọ̀ pé. Oh, kì í ṣe owó kékeré kọ́ la make nídìí iṣẹ́ yìí kì í ṣe owó kékeré dá òòdẹ lè lé mi lọ bẹ́ẹ̀ yẹn because you still need me. really? yeah. now check in school ẹ̀ it is my business èmi ni mò ń run business òṣìṣẹ́ mi lásán ló jẹ́ tí mo dẹ̀ ń sanwó oṣù fún get that into your skull but as it is now employment ẹ ti wà terminated you are fired i do not need you again Get out! Really? Really? Dan, get out! You're fired! Get out! Get out and let me! Nonsense. Eh, what's up, Janet? Nothing much. Mo need phone tuntun. Mo mo like phone eléyìí mọ́. So mo need the iPhone 13 Pro Max. Eh? <laughs> Janet o. Ah, ah. Hey, iPhone 13 Pro Max. Yes, ma. Show me your tán ta fóònù tó sọ yẹn ṣá? Fóònù yẹn máa wọ̀n. Mo mọ̀ mo like, mo fẹ́ òun ni mo like òun ni mo fẹ́ <laughs> iPhone thirteen Pro Max. Yes. Mm. Okay. O deserve it. I get it for you. Okay? Uh, yes, ma. Ẹ ṣé, ma. Thank you. Yeah, lọ́wọ́ nǹkan tí mo gbé sí kitchen. Hey fans! So it's a beautiful day. Aha! Mo ti dé ọ̀dọ̀ Janet nísìnyí o. Yeah, so Janet say hi. <laughs> okay, so Janet máa experience ẹ̀ Show your iPhone 13 now, iPhone 13 Pro Max gang. Show it now. Aha so Janet máa sọ experience ẹ fún wa nísìn um, so Janet àwọn fans ẹ fẹ́ mọ̀ wọn pa àwọn kan máa argue lórí Android and iPhone so what's your experience èwo ló feel pé ó nice jù tell them they wanna know. <laughs> o like eléyìí gan àbí. ẹ mọ̀ kan àti ẹ stop video ẹ̀ náà. Ah, Janet ò dẹ̀ sọ̀rọ̀ náà. ẹ stop ẹ̀. Eh. Janet kí ló kí ló dé kí ló ṣẹlẹ̀. mo ń wò nǹkan kan ni. kí ni. ṣé mo rọ school mi mo ti change mind mi. Ah, o fẹ́ lọ school mọ́. no mi ì fẹ́ school Nàìjíríà mọ́ mo fẹ́ lọ school ní Canada. Ah. Uh-uh. Is this a joke or something? Janet ìjọ wo ni mo ṣe ra iPhone thirteen Pro Max fún ẹ o ṣó àwọn èèyàn àwọn èèyàn mọ̀ pé mo ra fóònù fún ẹ àti mo ní kó sọ experience ẹ lórí ẹ you are not saying anything o wá sit me down láti máa make demand pé o o o fẹ́ lọ school ní Canada. n kàn feel like Canada ló mọ wà okay fún mi giving all my work and effort. Janet ó mm. tiẹ̀ fẹ́ bí ẹ ṣó ní àìdí ẹ̀yẹ tán fi ń school ní Canada. kò pọ̀ náà à ń pa owó gidi gan náà ó yẹ yín. à ń pa owó. à ń pa owó yeah owó wo là ń pa what are you saying. as in business tá à ń ṣe videos content everything ẹ̀dẹ̀ mọ̀ èmi náà lè ní ọjà táǹtà <laughs> so mo yín tẹ̀ ń try mo náà mo appreciate yín gan ẹ̀ try kò sọ́wọ́ yà lára mi ẹ̀ ń tọ́jú mi ẹ̀ ń raṣọ fún mi <laughs> ẹ̀ tún ra iPhone fún mi ẹ̀ dàbí àwọn users kan tó kàn máa ń lóyún tí wọn kì í fúnyàn nìkan tí yàn dé sẹ́ẹ̀ <laughs> irú àwọn tó bá dẹ̀ yàkà bẹ́yìn tọ́kàn máa ń lóyún tí wọn kì í fúnyàn lówó àbí kọ́ọ̀tì ìwọ̀n ló máa ń dọ̀ síbi tí ó sáré. Ọlọ́run jẹ́ kẹ́yìn lọ sí. Ah is this a joke or something? Ah, bro, ah, Janet, ṣé kìí ṣe pé o make demand Abi threatening me to make me àti ẹjọ́ ń videos? No, ẹ má rò bẹ́ẹ̀ o, kì í ṣe lo ṣe like èmi gangan lẹ fi ń pa gbogbo àwọn owó tẹ̀ ń pa yẹn èmi ni mo dẹ̀ wò pé ó yẹ kémi náà ní court tèmi nínú ẹ̀ ẹ dẹ̀ mọ̀ pé kéèsì tí n bá sọ ń tà is exactly bíi pé ń gbégbá ọ̀ṣẹ́ lé mi lórí. Janet èmi ń gbé igbá ọ̀ṣẹ́ léwọ̀ lórí. bó ṣe rí exactly gbogbo lẹ́sìn. àbúrò. fọ etí mi lórí pé ẹ̀ ń lo mi mo dẹ̀ demand fún right mi ẹ tún gba lórí kejì Abísọ́lá gbẹ́ etí mi lórí kẹta. ẹ kúṣẹ́ well done ma Juliet you know what out of my house. Oh, I was expecting that. Ẹ ti lò mí tán sìn, ẹ fẹ́ dump me. Ìkà ni yín. Ìkà ni You're nothing but a user. Ẹ̀yin apanilẹ́kúnjayé òṣèlú. ṣe ti rí pé user lásán ni ọ̀rọ̀ yìí yẹn mo dẹ̀ sọ fún yín the last time tí mo wá rí yín pé kẹ́ try láti yẹra fún wọn And try láti cover wọn up torí pé love wọn. láyé ìgbà kan ni mo love Bisola mi ò love ẹ mọ́ láti ìgbà tó ti sọ fún mi wípé Bisola máa ń sọ̀rọ̀ mi lẹ́yìn ó máa ń bú mi lẹ́yìn mi ò ti nífẹ̀ẹ́ Bisola mọ́ so Bisola lè máa yẹ̀yẹ́ mi lẹ́yìn kí ni mo ṣe ìfẹ́ lásán ni mo ní náà ṣẹ́ṣẹ́ ni pé mo nífẹ̀ẹ́ obìnrin. I swear I hate Bisola. Káwá ní pé wọ́n tú gbogbo àṣírí ẹ̀ fún mi kọ́. Èmi máa ma fojú èèyàn gidi wò. Anyway, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò fẹ́ bẹ́ẹ̀ ṣiṣẹ́ tẹ́lẹ̀. Ṣùgbọ́n sìn, I'm ready to work with you. <sighs> Thank you. Thank you. You're welcome. So, irú content wo lo fi pé a máa máa ṣe content èmi àtàntí Bísọ́lá yín náà la lè ṣe tá a máa tà tá a máa fi mm-hmm, ah, la máa continue nìyẹn. I came loaded. Really? Yeah, trust me. <laughs> Gen Z. kó sínú ọmọ yìí this is unbelievable ha Janet náà ha ha ooo nǹkan tí mo dẹ̀ ń sọ ń gbà yẹn lélẹ́yìí o just let everybody be on their lane àbúrò bó ṣe ló ṣe fẹ́ help girl yẹn tí n bá ní mi ò support èèyàn ló máa dàbí èṣù ah this is bad it's really really bad. burúkú lọmọ yẹn náà ọmọ tí mo gbà wọlé at least gbogbo yín lẹ mọ story ẹ tí mo gbà wọlé lọ́wọ́ àǹtí ẹ̀ tó ń fìyà jẹ mo wá bẹ̀rẹ̀ sí máa tọ́jú ẹ̀ mo ń fún lóúnjẹ mo ń ra aṣọ fún mo ń ṣe everything tó fẹ́ fún ó kò déédéé jí níjọ ó ní pé ẹ kí n wá ràn lọ Canada mo dẹ̀ ṣàlàyé fún mo ní à ah, agbára mi ò tó Canada o mi ò lè ràn ẹ́ lọ Canada bó ṣe bínú nìyẹn To flare up to bẹ̀rẹ̀ sí máa bú mi tó dẹ̀ kó kúrò nílé just like that. the next thing tí mo máa rí òun ni fídíò ẹ̀ ṣé ẹ wá rí i pé ìdá kò jẹ́ pé ẹ̀mí èṣù wọnú ẹ̀ ọ́ èṣù ní tí mi ò mọ̀ ẹ má believe ẹ o irọ́ pátápátá ni gbogbo nǹkan tó ń sọ. <laughs> yeah. yeah. man kí ni really work gan o ojú sọlá ṣe ń sọ̀rọ̀ tó mọ ẹ ń gbọn mi come you are genius Janet nísinsìnyí wo àti a ní over one million views ok by the time tá a bá máa fi response sí gbogbo nǹkan tí ó sọ yìí gan oh, ká máa cash out me straight up. <laughs> ṣe mo sọ fún yín pé mi ní content ṣe ti gbà báyìí. wọ́n mo ti gbà mo ti gbà mo ti gbà. But nǹkan tí mo rò báyìí ni pé tí lẹ́yìn tí Bísọ́lá ti lè debunk gbogbo irọ́ tó pamọ́ sí yìí, kí la fẹ́ ṣe? Kí la fẹ́ rí? Kí ni response tí tiwa máa jẹ́? Ẹ̀yin ò dẹ̀ máa wo fíìmù tí <laughs> ẹ rí ìrànwọ́. Gègé gíngì ṣá máa wòrán tèmi owó dẹ̀ máa wọlé. Èmi ò ní gbà láéláé tó bá gbá mi létí máa bá ẹ lójú máa ń lógo vex o. ó lè dogun kó dogun ó lè dìjà kó dìjà. ìjọba tó gbó dà ni ẹnu òpùrọ̀ mà kì í ṣẹ̀jẹ̀ o ká ní ẹnu òpùrọ̀ máa ń ṣẹ̀jẹ̀ ni ó yẹ kí ẹ̀jẹ̀ máa dà lẹ́nu yín bàbá ẹ̀ ṣe ah, anyways go yá mi àá ah, ah, kò lè yà mí lẹ́nu ṣé ex boyfriend ẹ̀ wá sínú matrimonial bedroom ẹ̀ tóun àti ex boyfriend ẹ̀ máa jọ máa ṣe nǹkan tí ẹnu ò lè máa sọ ní bíbá yìí tó máa jọ máa ṣe nínú bedroom tó máa parọ́ fọ́kọ ẹ̀ àbísọ́lá. Bísọ́lá kò ní ìkó fi fóònù ẹ̀ pamọ́ mo ti rí everything I've seen it already. Ah, God. Uh, babe, irọ́ ló ń pa. Mo náà. She's just lying. Do you know the annoying thing and the crazy thing? Colleague mi níbi iṣẹ́ ló fi fídíò yẹn hàn. You can imagine the embarrassment. Babe, Juma Pino, I'm so sorry. You are sorry. But come to think about it, ṣé mo ti ní pé mi ò fẹ́ rí bọ̀bọ̀ ex ẹ̀ mọ́nu ilé yìí? Báwo ló ṣe ṣẹlẹ̀? Ẹ̀ẹ̀kan náà ni ẹ̀kan ni ẹ̀kan lọmọ burúkú yẹn ń sọ. Ẹ̀kan tó ṣẹlẹ̀ ló ń sọ. Bisola, ní sòrò fún mi Bísọ́lá jọ jẹ́ kí rubbish kó jẹ́ last time tí ó máa ṣẹlẹ̀ on this matter jẹ́ kó jẹ́ last time torí o ti ń tì mí dé limit and for your good and for her good ó bẹ́tà kó lọ mọ bó ṣe máa fix matter yìí I, I won't say more than that. Hey tó wà nílẹ̀ yìí ta ló máa yanjú ẹ̀ kò Janet rárá kò yé mi. àníṣe ah. rògbòdì. kò tí ẹ̀ rírọ́ gidi pamọ́ mi ah, ah, Dan Dan of all people ṣé téèyàn bá tiẹ̀ máa jọ̀pọ̀ lọ á jẹ́ ètò lẹ́yìn kò ní jẹ́ bí ti Dan yẹn náà actually ex mi Dan but that was a very long time ago ọlọ́run má jẹ́ kí n rógun àpadà sẹ́yìn because àpadà sẹ́yìn nìyẹn máa jẹ́ dàn kí ni ká ti gbọ́ employee mi ẹni tí mò ń bọ̀ tó jẹ́ pé torí mi ló ṣe ní livelihood àbá yeah content manager mi ni Dan jẹ́ kí n tó sàkẹ́ so báwo ni mo ṣe máa rò pé irú èèyàn bẹ́ẹ̀ yẹn ló máa ń wù mí tí màá bá ní nǹkan ṣe pọ̀ that's not even possible. Dan Dan was my employee mo dẹ̀ so kò sí nǹkan Janet wá irọ́ mi pa. She said what she said. My question is, kí ni fẹ́ ṣe lè dógún kó dógún ó eh, lè dìjà kó eh, is about to go down ó máa bá ẹ ta tán wàhálà yìí pọ̀ jù ọ̀rọ̀ yìí mà lè ràn ọ̀pọ̀lùkùkù sùn ó dojú sú mi wàhálà yìí pọ̀ jù ara ayé Daniel àyà. wá èmi ni Dan tí wọ́n ń sọ. So normally tó bá jẹ́ pé ọ̀rọ̀ ṣẹlẹ̀ láàrin mi àti bisola ni èmi ò ní jáde kí wá sọ̀rọ̀ lẹ́nu nǹkan tó bá wo Bísọ́lá ni kò fẹ́nu ẹ̀ sọ at least online ló wà o lè ṣe tó bá ṣe wù ẹ́ but torí pé ọ̀rọ̀ yìí ti involve Janet that innocent girl ló ṣe jẹ́ kí n jáde láti sọ̀rọ̀ lẹ́nu ọmọ dáadáa lọ́mọ yẹn àwọn tó mọ̀ mí mọ̀ mí wọ́n mọ̀ pé Dan mi ò kí n ṣoní wàhálà èèyàn ṣùgbọ́n tó bá gbé wàhálà wá <laughs> no wàhálà ṣẹ́rọ ọmọ Janet yẹn ọmọ dáadáa ni gbogbo nǹkan tọmọ yẹn sọ pátápátá òótọ́ ni kò parọ́ mọ́ Bísọ́lá Bísọ́lá gangan gangan gangan lèèyàn burúkú àìmọye ìgbà ló ti gbá ọmọ yẹn létí níṣojú mi at least èmi ni content manager ẹ̀ so gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì pátápátá ni mo mọ̀ nígbà tó fọmọ yẹn létí mo bá sọ̀rọ̀ wọn kì í ṣe bẹ́ẹ̀ ó sọ dìjà mú mi lọ́wọ́ mo dákẹ́ mi ò sọ̀rọ̀ gbogbo oríṣiríṣi fake video tó máa ń ṣe kiri láti lè tú ẹ̀yìn èèyàn nínú irọ́ ni èèyàn burúkú ni Bísọ́lá meanwhile about the issue tó sọ wípé òṣìṣẹ́ òun lèmi òun sanwó oṣù fún mi yeah kò parọ́ kò parọ́ lóòótọ́ òṣìṣẹ́ ni mí tó dẹ̀ ń sanwó oṣù fún mi but ẹ béèrè pé irú iṣẹ́ wo ni mò ń ṣe fún aside wípé mo jẹ́ content manager ẹ̀ ó tún ní iṣẹ́ mi tí mò ń ṣe fún mò ń service ẹ̀ lójú méjèèjì kò yẹ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ ó yẹ kó ti yí ẹ̀yìn náà. yeah nígbà tó pè mí tó bá mi sọ̀rọ̀ wípé ọkọ òun mọṣẹ́ ṣe dáadáa ìpè kí wàá ràn òun lọ́wọ́ mo gbà sí lóòótọ́ mo dẹ̀ bá ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà bóyá tọkọ bá ṣalẹ́ èmi àṣàárọ̀ màá ṣọ̀sán mo dẹ̀ ń gba owó iṣẹ́ tí mò ń ṣe fún mo ń sáfìsẹ̀ lójoojúmọ́ tó bá rí yín lójú tẹ̀rù bóyá irọ́ ni mò ń pa lẹ́yìn fídíò yìí màá post àwọn videos kọ̀ọ̀kan àtàwọn pictures kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ láàrin èmi àti Bisola nínú matrimonial home ẹ̀ kẹlẹ̀ mọ̀ pé òótọ́ ni mò ń sọ Bisola má má parọ́ mọ́ àbọ̀rọ̀ là ń sọ fọmọlúwàbí o tó bá dénú ẹ̀ àdòdìdì thank you. ọ̀pọ̀ tí wọ́n fi ṣé wọ́n kì í. Ah! bàjẹ́ bàjẹ́ ó máa ó máa sára mi tó bá wà tó bá ti wo fídíò yìí. afẹ́ lè kú. torí bá ṣe ń fọlẹ̀ ló máa dùn. ṣé ló ń ya wèrè ni. so afa àwọn pictures ẹ̀ ń sìn báwo ló ṣe máa bẹ̀ sí máa post ẹ̀ bó ló ah bàbá yín send ń sìn sìn. oya oya kíá kíá kíá kíá. ẹ̀dọ́ mọ ẹ̀yin content. kò yé mi tó rárá kò yé mi tó rògbòdìyàn tó wà nílẹ̀ yìí ta ló máa yan. so Bisola òun bá bọ̀bọ̀ yẹn sùn nínú ilé mi ọkọ mi kò sí nǹkan kan láàrin wa kò sí nǹkan kan láàrin wa mo please believe me. kí mi gba ẹ̀gbọ́ i should believe you No, sùúrù ẹ̀yìn ìgbà tí mo sọ pé mi fẹ́ rí bàbá ẹ̀ mọ́nu lé ṣé ó wọnú lé àbí kò wọnú lé. actually. Oh, oh. Just say yes or no. ṣé ó wọnú lé àbí kò wọnú lé. Um, uh, actually, ó ó ó wọnú. So after ìgbà yẹn, tí mo níta ló bá yín record video ten release, kí ló sọ fún mi ṣé o parọ́ fún mi àbí o parọ́ fún mi? mo mo parọ́ ọkọ mi harmless lie ni. harmless lie harmless lie o kàn wá gbogbo ọ̀nà láti cover gbogbo ìṣekúṣe tó ń ṣe kiri look at yourself and you call yourself housewife. jọ few days ago ọmọ yẹn release video kan mo dẹ̀ ń bi ẹ́ léèrè ṣé o parọ́ fún mi àbó parọ́ fún mi. you lied again you lied again wọ́n ti pé kí n máa gbà ẹ́ gbọ́ irú gbàgbọ́ burúkú wo nìyẹn jọ get out of my house mi fẹ́ rí ẹ mọ́ i don't want to see you again. ọkọ mi yóò kí ni kí ni kí ni gbogbo eléyìí wo ìdọ̀bálẹ̀ ò ṣe wa kó tá máa jẹ lala wa just get out please just get out. jọ ọkọ mi ìyàwó ẹ ni mo jẹ ò lè lé mi síta. no i'm not your husband again dan àbí dani tí tí tó ń tẹ̀lé kiri ó ní kó lọ bá o ó lọ́kọ̀ ẹ̀ ṣọ́bọ̀ ló mọ̀ bọ́ ṣe ṣiṣẹ́ dáadáa lábẹ́ ẹ̀ ah, ṣe ṣiṣẹ́ ó tiẹ̀ ti dáa ó ti bà mi jẹ́ pátápátá ó ah! mọ̀ bí mo ṣe cherish this this this branch manager tí mò ń le látijọ́ ẹ̀ they're not giving me that post again. Yes, they say they're not giving me because of the scandal surrounding me at the moment. And it's because of you. You Ìwọ rádaràda èṣù burúkú. Wọ́n bó ṣe múnú mi dùn, inú tẹ̀ kọ́ máa bàjẹ́, inú ẹ̀ máa bàjẹ́, get out of my house jọ. Bí o tẹ̀ láì bó ṣe rí ẹ yìí, get out please. Don't let me become aggressive with you. Jáde kúrò nínú ilé mi jọ ọkọ mi jọ ọkọ. jáde Bísọ́lá. ọkọ ọkọ ọkọ. má sọ ọmọ. ọ̀rọ̀ yìí máa le gan. wàhálà yìí pọ̀. wàhálà yìí pọ̀ ní làjà. ọ̀rọ̀ yìí máa le gan. ó ga gan. ọkọ̀ olúkúkú sùn. ó tójú sú mi. wàhálà yìí pọ̀. wàhálà yìí pọ̀ ní. ara ayé ẹ̀bá ni ẹ̀ làjà. ọ̀rọ̀ yìí máa ga gan. ọ̀rọ̀ yìí máa le gan. no go gree for anybody èmi ò nígbà láéláé. tó bá gbá mi létí máa bá ẹ lójú máa no go vex o. ó lè dogun kó dogun ó lè dìjà kó dìjà it's about to go down ó máa bá ẹ ta tán. Janet Janet Janet wò ó dìde kojú kó jáde táìmù àti máa sun ah. kọ̀ọ̀kan ló wà nílẹ̀ ah, kí la máa ṣe báyìí wo àtìgbà tí Bísọ́lá ti delete gbogbo àkáǹtì ẹ̀ tó ti delete everything ọjà wọlé mọ́ àpòwó mọ́ wọn náà dẹ̀ mọ̀ pé gbogbo gbàgbó tó ń ṣẹlẹ̀ yìí gangan gangan ló ń fa ló ń jẹ́ ká máa rówó so kí la fẹ́ máa ṣe ń sìn. ẹ má wọrí máa mú concept. concept mi wo ló mú wá járe concept tí ó lò mú wá lẹ́yìn tí gbogbo ọ̀rọ̀ ẹ ti ṣe lẹ́yìn sí oníwà mú concept gbogbo concept tó ti mú wá náà tá a ti ṣe mélòó ló ti ní one thousand views ní gbogbo ẹ̀. at least bí mi tẹ̀ ṣe mú wá ewu lẹ́yìn mú wá. ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ o mo ti sọ fún ẹ right from beginning wípé mi ò ní concept ìwọ ló pera ẹ ní content oníwò gangan ní content but ó yà mí lẹ́nu ìgbà tí gbogbo content ọ̀ content mọ̀ sí kí la fẹ́ ṣe. Ah, kò sí wàhálà bóyá kẹ̀ṣà àkáǹtì òye owó ta ti pa kẹ́ mú twenty percent yín kẹ́dẹ̀ bá mi kó tó kémi ní màá lọ. ta ló fẹ́ mú twenty ta ló fẹ́ mú eighty. ẹ̀yin lè máa mú twenty èmi á mú eighty so twenty eighty ní sharing for me. jọ nígbà lèmi àti ẹjọ jókòó tajọ ṣe agreement. ó ṣe declare sí náà ni. ó ṣe declare. <laughs> mi ò rò o máa gbádùn ṣá <laughs> twenty eighty. bọ̀ Janet idea kan wá sí mi lórí nsìn o mo dẹ̀ wí pé tá a bá ṣe concept yẹn ó máa go viral within one hour to two hours. Oh yeah, now let's go there. <laughs> now you are talking <laughs> that's my babe <laughs> yeah idea tí mo rò ni pé jẹ́ ká ṣe sex tape ẹ̀ tí bá ṣe tán màá sọ sí gbòòrò ṣó mú ètò máa make ṣá Janet ṣùgbọ́n pé nǹkan táwọn èèyàn fẹ́ wò nìyẹn sìn. ẹ jọ sex tape ta ni. sex tape ẹ nà ọ. ṣé ìyá wèrè àbúlé burúkú ni sex tape ta ni. ẹ ń bọ́lẹ̀ ẹ jàre kí ló ṣe ẹ abẹ́ sọ̀rọ̀ nǹkan tó máa tó máa favour life ẹ̀ sọ pé kínní that's the only thing only thing tí mo rí pé o lè ṣe tó máa tó máa help life ẹ nìyẹn ṣó ṣe rè pé òun ta lọ́jà mi ó ti kú ta náà ó ti kú ta so the only thing tó lè ṣe é sí ni pé ṣe sex tape ẹ ká I understand. Oh, ẹ jẹ́ ká ṣe báyìí. Ṣé bẹ́ẹ̀ she níyà? Hmm? Ṣé bẹ́ẹ̀ níyà? Ẹ jẹ́ ká ṣe sex tape já yín. Káwá rí ilé ìjọba pé yẹn make sense. Ṣé olórí burúkú ni wọ́n ṣépè fún yín? Ṣé sex tape ta ni? Ṣó gbádùn ṣá? Kò lè. Ṣé bí ìyá yín kàn máa camera? Ìyá ẹ̀ máa fẹ̀ dis camera. Orí ẹ̀ dàrú ni. Ah! Orí ẹ̀. nígbà láéláé tó bá gbá mi létí má gbá ẹ lójú máa ń lógo vex o ó lè dogun kó dogun ó lè dìjà kó dìjà is about to go down ó má bá ẹ ta tán. ẹ ṣe kan àǹtí tẹ gbà mí láàyè láti rí yín ẹ jọ mo fẹ́ kẹ́ ẹ sọ ibi tí Janet wà fún mi anywhere tí ò bá wà mo máa wá débẹ̀ ó wà very important fún mi láti fojú rí Janet ó ń disturb mi mi ò ní peace mo ti jókòó mo ti bára mi sọ̀rọ̀ ní kọ̀kọ̀ pé kí ni nǹkan tí mo lè ṣe fún Janet ó gbọ́dọ̀ ní nǹkan kan tí mo ṣe fún tó dùn tó ṣe wò pé òun fẹ́ punish me. tó fi sọ ayé mi di báyé mi ṣe wáyé abẹ́ẹ̀rẹ̀ òun ló turn life mi upside down báyìí ilé tó ń dùn tó ń láyọ̀ ó sọ ọ́ di ilé ìbànújẹ́ ó sọ ọ́ di ilé àọ̀rọ̀ mo dẹni tọkọ mi lé kúrò nílé ẹ ibo ni Janet wà I need to ask her. Hmm, hmm. ẹ lákòókò náà èmi ò mọ ibi tó wà ẹlẹ́ǹkejì ẹ ṣe nǹkan kan fún Janet o ọmọ yẹn Janet kò lè ṣe láì má jò padà wọnú ẹ̀rọ fún Janet ti fi wá ara ẹ̀wọ̀n ehm, yìí ni. ẹ jọ ọ̀rọ̀ yóò yé mi. ṣe rí Janet bó ṣe wáyé third cousin mi ni and ọmọ burúkú ayé àti ọ̀run ni Janet ó fi àdánwò burúkú ó fi ṣe àwọn òbí ẹ̀ in fact àìsàn tí ìyá ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí Janet ló fà nítorí pé ó da gbóná sí ìyá lára òun ló jẹ́ kí ọ̀nkò wa kọ́ mọ mọ́ra torí pé pásítọ̀ ni wọ́n ṣùgbọ́n nígbà tí Janet fẹ́ da ìjọ rú mọ́ wa lórí ni wọ́n lè dànù kò wá sẹ́ni fẹ́ bá Janet ṣe gbogbo mọ̀lẹ́bí bẹ̀rẹ̀ sí ní sá fún ah, èmi ni mo sọ pé no I won't give up on her ni mo ṣe mú Janet múra mi mọ̀ pé mistake ni mo ṣe ṣẹ́rí gbogbo ìwà rékèrèkè ète àbòsí gbogbo ẹ̀ ló kún ọwọ́ Janet ọjọ́ tí ẹ̀rí Janet níta tí ó sọ pé mo lé òun síta mi ò lé síta ṣe bó ń bá mi argue wrongly ni mo ní kó get out ní janet buster jójó kó pa síta àti tí ilẹ̀ fi ṣùgbọ́n ń bẹ̀ tẹ́ fi rí tẹ́ tẹ̀lé wọlé the other day tí mo nà tẹ wọlé wá tó fẹ́ dáwà lálẹ́ láàrin mi àti ṣèbí janet ó ju ọbẹ̀ náà ni and that is the third time tí janet máa ju ọbẹ̀ níná láàrin ọ̀sẹ̀ kan nítorí pé mo sọ fún pé mo broke for now má mẹ́ran méjì mo máa jẹ ẹran ẹ̀kan jẹ́lá decide láti wùwà tó wúyẹ níjọ́ tẹ fọlọ́pàá mú mi jẹ́lá ti jókòó sí abọ́ ẹyọ kan for over forty minutes ni mo bá wí jẹ́lá dẹ̀ fọ àwo mẹ́wàá sí mi lọ́rùn nílé kí lẹ ti rí Janet ò tí ì ṣe kankan fún yín ẹ̀ẹ́dẹ̀ rárá ó kàn fi wá ẹ̀ ó fi hàn yín ni torí pé ọmọ burúkú gbà ní Janet. knowing all this why tẹ́ she wá ṣàlàyé fún mi kí ni reason tẹ́ pè mí tẹ́ bá mi sọ̀rọ̀ tẹ́ sọ fún mi pé nǹkan báyìí báyìí ló ṣẹlẹ̀ o ẹ bá ti ṣàlàyé fún mi. ṣe máa believe me ẹ ní believe me ẹ mọ̀ pé lójú ara yín gbogbo táìmù yẹn ẹ ń ra yín gẹ́gẹ́ bíi olùgbàlà tó fẹ́ gba Janet là lọ́wọ́ èmi ìkà tí mò ń fìyà jẹ ṣebí torí bó ti ṣe fún yín ló ṣe yé yín sìn ah. lẹ believe me. ah ó ti yé mi gan-an ó yé mi jù ah ah Janet ti jẹ́wọ́ ara ẹ̀ fún mi ah. ọlọ́run ló mọ ibi tó máa wà báyìí. bẹ̀rẹ̀ ṣáwọn boys yẹn ṣáṣe lè ṣe. kílẹ̀. ẹ ṣe mọ ẹ ṣe gan inú náà fi ṣolùgbàlà fún mi tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni àwọn boys yẹn bá ti rẹ́ẹ̀pù mi ilẹ̀ ẹ̀ ibo ni ibi tí wọ́n gbọ́n lọ ibo ni particular place tó ń lọ báyìí. ibi tí mo ń lọ. Ah. ẹ It's okay. Ṣé o ò mind láti tẹ̀lé mi lọlé? And I can assure you that you'll be taking very good care of. You will be fine with me. Kí máa tẹ̀lé yín lọlé? You will be safe with me To bá tó mind. Kí máa tẹ̀lé yín lọlé tó tọ́? Ah! Ẹ ṣe ẹṣẹ́gun ọmọ ẹṣẹ́gun ní bàjẹ́ fún yín ọlọ́run lálàánú sí yín ọlọ́run gbálánú dìde sí yín ọmọ yín ọmọ lálàánú níbi kíbi tó bá lọ́wọ́ ọmọ lálàánú bẹ́ẹ̀ ni ẹṣẹ́gun ọmọ dúpẹ́. Don't worry, you'll be fine. boy, you'll be fine. Bẹ́ẹ̀ni, má kì í mú ọ. Ìgbẹ́dùgbẹ́ tó ń mi lókè yìí, ibo ló máa já sí? Kò yẹ mi tó, rárá kò yẹ mi lọ. Àní, ìgbẹ́dùgbẹ́. Yeah! Give me your phone. That shit gan ni sá. Báwo ni woman ṣe jẹ́ sí yín? Ìyàwó mi ni. Ẹ wo dáadáa o. Bẹ́ẹ̀ ìyàwó mi. Tẹ́ ẹ fẹ́ sílé. Ṣé ẹ mọ nìyẹn? mo mọ̀ ó ti fẹ́ ìyàwó mi rí ex ìyàwó mi. <laughs> past participle ex ìyàwó yín wọ́n ti fẹ́ra rí ǹjẹ́ yín mọ̀ pé wọ́n ti fẹ́ra rí tẹ̀rọ ká ní past tense ni it is still present tense continuous tense future tense ṣé mọ̀ pé wọ́n ṣe ń ra wọn wọ́n ṣe fàkàlà kí ara the sorrow. de sọ̀rọ̀ gbogbo gbogbo accusation deny it now. Eh, eh, eh, it's okay ẹ farabalẹ̀. àbúrò ni. ilé. Ah, <coughs> nice introduction it's a pleasure meeting you ẹ jẹ́ kí èmi náà wá introduce ara mi sí yín báyìí nígbà tẹ́yìn ti mọ́ra yín tán ṣeré mi tẹ́ ń wò yìí iṣẹ́ olè lèmi ń ṣe mo kàwé díẹ̀ àti jẹ àti mu tí ò ti jọra wọn ló jẹ́ kí n máa wọ́gbọ́n dá sí pé kí n gbà lọ́wọ́ èyí tó ní tó pọ̀ as in give and take lọ́yọ̀rọ̀ ayé no room for stinginess àmọ́ ẹ̀gbọ́n ọlọ́run fi mi ṣe sábàbí yín lálẹ́ yìí èmi ni áńgẹ́lì tọ́lọ́run rán sí yín lálẹ́ torí tí iṣẹ́ ò bá gbé mi débi ẹ̀yin ò ní mọ̀ pé ẹranko ńlá búburú yìí ó ń wá iṣu yín jẹ lẹ́yìn ó ń mú ìyàwó yín mọ́lé nígbà tẹ́yìn ò bá sí nílé ó ti sọ ìyàwó yín di kíráàkà ó ń kíráàkì ẹ̀ ó fàkànà kì ẹ̀. gbogbo eléyìí necessary ṣó bẹ́ẹ̀ kí n fìbọn waste yẹn ni ah ṣé ìwò kan ni mo bẹ́ẹ̀ méjì bá ti mo wọlé yìí tẹ̀ ń wòtòwòtò ara yín tẹ̀ ń fakàrà kí ara yín ha ha ara yé ìyàwó yín gbádùn David yín ju Gòláyà ti tẹ̀yìn lọ. bàbá ẹ̀gbọ́n ṣe ń gbọ́ mi èmi ni màláìkà tọ́lọ́run fi ṣe sábà bí lálẹ́ wọ́n máa ń sọ pé ọmọ burúkú lọ́jọ́ tiẹ̀ mi mọ̀ bóyá báíbù ló sọ mi mọ̀ tó sọ ń bẹ̀ òní lọ́jọ́ ti tèmi iṣẹ́ ọlọ́run lèmi wá ṣe ń bí mo lè ti jíṣẹ́ tọ́lọ́run rán mi. to you báwo èèyàn bá ṣe ń ké dropping the shit. Who owó yìí kò ṣòwò wa owó lówó ni. ọpẹ́ wẹ́sí ìdè sọ kan pé kò ṣòwò wa wọ́n dáwọ́ ta What tí ó bá ṣòwò wa o. This is absolutely dead. Ah. There is no doubt about it. Hey. Pioneer. You think you're more than this, oh, then you buy no law. You guys can have the money, but ẹ máa help láti sọkún. tálẹ̀ ni ah, ẹ wà. lójú mi wá gbé gbogbo drama yẹn wá sí ọ́fíìsì mi kó nílò kó ní ṣẹ́kẹ̀rẹ̀ kó wá sọ. no no no that was that was not just it. why you trying too hard to impress me? I am not your girlfriend I am your wife. rárá kò yé mi tó tó wà nílẹ̀ yìí ta ló máa yanjú ẹ kò yé mi tó rárá kò yé mi àníṣe rògbòdìyàn tó wà nílẹ̀ ta ló máa bá wa parí ẹ kò yé mi tó rárá kò yé mi nítorí wípé wàhálà yìí pọ̀ jù ọ̀rọ̀ yìí.